يشاء حكيما إنه عليم قدير إنه عليم قدير أعينكم <laughs> الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته بعد هذا الحمد لله àtọwà lè fún kíra ti gẹ̀rẹ̀ sáà lẹ́bí sọ́mọ̀lá sallallahu alaihi wa sallam eh، àwọn ní àṣàbà rẹ̀ àmín kí wà náà pẹ̀lú wọn àmín bàbá àti ìyàwó mọ́yìn ọkùn náà kẹrẹ àmín àwọn àfá àwọn ọmọ kí wa mọ́yìn ọkùn náà kẹrẹ àmín àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa mọ́yìn ọkùn náà kẹrẹ àmín àwọn ọmọ wa àwọn aya wa mọ́yìn ọkùn náà kẹrẹ àmín alágbàwí ọlọ́run má jẹ́ àsáfẹ́ ìpín báyìí àmín ní kàṣẹ́rẹ́ o má jẹ́ wọn máa lé wípé o tí ọkàn yóò balẹ̀ o ọba dẹ́dà ó ti ṣe é ní àṣáájú fún wa ẹ̀rìn dẹ́wẹ̀ ni o tẹ́ bá ti ń ẹ máa rí wa sáà bá ti wájú a máa rí ọlọ́run jọ yóò dàkùn nítẹ̀jú kan báyìí tàbí tó kéré sí ìfúnfídà ẹ̀yẹ lẹ̀ mo wá ń fi ti kí àlùwàkí tí àkó ilé àtòkò lélọ́ tí bàbá ò sì yẹ̀wò òkú ní ìṣẹ́ ọlọ́run kàlùwàkìlù ké lọ́jọ́ kan wọ́n lọ erógbò gàmùrọ́lẹ̀ sọ́ọ̀dí wọ́n bọ́ sí erógbò gàmùrọ́lẹ̀ ní dájí Friday pọ́tọ́gbọ́ mẹ́mbàrí ọ̀gá wá sọ́ọ̀ túnmọ̀ ẹgbẹ́ wọ́n ní ààrẹ ṣùgbọ́n tó wá ń gbà wọn náà lórí làwọn agbábí náà bá tún lọ sí mítì pé káwọn ọmọjọ káwọn yorùbá níwá mú bàbá láwà ní kí n tó dé oníkọ̀sá burú mẹ́lẹ̀ kí n tẹ́ ẹgbọ́ lódò mẹ́yìn wọ́n ní àwọn tó kójú ọ̀rọ̀ ìlú wa ń tẹ̀ níjọba ọ̀rọ̀ báyìí bákan náà ìgbà tí ọba dẹ́dà gbé àpá àṣẹ ìdájọ́ làdí ìṣẹ̀lẹ̀ yìí lọ ìlú wa ṣubú lórí orí ayọ̀ la tó wà nínú ayò ta tún yọ̀ lónìí kọ́lọ̀ mọ́jù ìdíbànújẹ́ ọlọ́njọ́ dáúlà bí kìí náà mọ́jù parimọ̀ lọ́wọ́ gbogbo wa náà láti ká ṣòfò gbogbo ọjà tó dálẹ̀kẹ̀ ní kọ̀ọ̀kan tí bá yí yàtọ̀ rí ga ti lè jẹ́ ọmọ jẹ́ mo kí bàbá ìmáàmù ní àrẹ̀bójà ọlọ́run ìfínlẹ̀ mo kí ṣe dáwà nìfà kan because ní ẹ̀sẹ̀ àbámọ́ nàìjíríà tí ó jẹ́ kó tẹ́lẹ̀ lájọ wà láì ìṣẹ́lẹ̀ ọ̀sẹ̀ kò dáwà nàìjíríà níbo bí wọ́n bá pè ń dáwà yóò sí Mọ́jàrù yóò jẹ́ gbogbo àmì o, àmì o. Wọ́n ní ọjà sọ gẹ́ẹ̀mì. Ọlọ́njọ́ o. Ọ̀pá kan 80 million. Ọlọ́njọ́ o. Ọ̀rọ̀ 40 million. Mo mọ́ jẹ́gẹ́ mi. Ọ̀rọ̀ 80 million. Ọ̀rọ̀ 40 million. Lórí tí ẹ̀ ní jẹ́ gbogbo àmì mo ní ṣe gbọ́nà àmà àyà dáadáa lámà báyìí báyìí àbúnà yìí ẹni ráù ẹnjìnìà àbúzẹ́nà ẹni tófù tí ń dàmú lé tí ń dàmú kó àjẹ́ àmù ọ̀rọ̀ rẹ̀ dàrú bàbá bàdà ilé Àwọn tó kù mọ̀ tó wà Ọ̀rọ̀ ọba ń ẹ̀rẹ̀ tẹ́ ò táì máa mú galilei ọlọ́dẹ sí ilẹ̀ tẹ́lẹ̀pá àti jẹ́kì bàbá àgbà mọ́nàkà ẹgbẹ́ gẹ́gà pàmìyàn àbúrúfọ́nù boríjà bàbá dáadáa àbú ọkọ̀ ẹlẹ́à pẹ́lọ́nà ìjàwó mi masha green múlọ̀ pọ́nkọ́ àbúrúnàín àbú nàbí owó sẹ́yẹ́mí bí bẹ̀rẹ̀ ọlọ́pàá ti dájú ajútù ẹ̀mọ́ ìdáwọ̀lá bí mo kí gbogbo tọ́lọ́bà pàtà ní àlìkáfí aléìsàmọ́wò bí káfí ní àbúdá ẹni bá ọlọ́wọ́ gbogbo mo wá darí ẹ̀ pàtàkì àbọ̀ ọlọ́mà sẹ́gbà mú sára bọ̀dáàkì àwọn mú sára bọ̀dáàkì ẹ̀kọ́ sí ẹ̀ tàbí àfúnmẹ́rẹ́ torí mo mọ̀ pé wà lóru tó wọ́n wà lẹ́nu àwọn lọ ẹ̀mí tọkún lẹ́yìn lòun ọlọ́wọ́ jẹ́ ọ̀yọ́ dàkùn àwọn orí ayé tó jẹ́ wípé kò sí ìdí ẹni dọ́gbẹ́ tí o kò sí ìdí àwọn yóò kàn máa tàdúrà náà ni ẹni tó lóhùn sí ìfúnnọ́mọ ní fún náà ni olóòmọ tí mú mara ń kọ̀rọ̀ ẹni tí ń bọ́kùn ìrìnkà tí èsì ìbò mi òun olóòmọ tí mú mara ń kọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé táwọn si ni ńgbà tó bá emó dìdí ànàbí ọlọ́run tó dàbí ẹni tí wọ́n bí rẹ̀ pé ọ̀rẹ́ kò burú kí lọ wá ń fọ́ mọ́sí pẹ̀lú èdè ó ní ọlọ́run yẹ̀rí fún wọ́n yẹ̀rí fún ní àríyá wọ́n bá kò sí ìrírí sábà ọlọ́mọ fẹ́ tí wọ́n máa ń pè jẹ́jẹ́ ṣùgbọ́n ikí màkà tó ń bẹ́ ń bi tiẹ̀ ìnáda rọ́bà ò lè dá ní ọ̀fíyá èjì ẹjọ́ náà lọ́n tí ọba máa pọ̀ lọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ tí ọlọ́run fún lọ́mà tí bá ń lókè àwọn àjọ rẹ̀ ó sórí búlá rẹ̀ tó ló mọ̀ fi ṣe yẹ̀yẹ̀ pé àà ah, bàbá yìí ohun tí màpọ̀ lọ́n lè ṣe nígbà tí yẹn tọrọ ọmọ ní ẹjọ́ 25 tí ọgbọ́n lọ́n fún lọ́mà tí ó gbọ́ amọ́sájú wọn gbọ́ àwọn ọkọ̀ mọ̀lẹ́rìn wọn máa tàwàrà níbi ẹ̀rẹ́ wọn kàbàkó ọwọ́ agbé orí ìwúsáfẹ́ tàbí ọgbọ́n ọ̀rọ̀ kíkìá ẹ máa pè ní ọba yín lẹ́yìn bẹ́ẹ̀ ni ọba ilẹ̀ fún mi ẹgbẹ́ tí ò pariwo mọ́. mo súnmọ́ yín pọ̀ kọjá kẹ́ máa pariwo kí ọba dẹ́dà. ìbúlẹ̀ wa. èmi ò ní tó pọ̀ sí màtúrọ̀ sọ́kọ̀ọ̀sá ni pé bá ń tún àlàmọ́ ìbá sọ̀rọ̀sá ìgbó ìgbó tó kúrò ní. àmín àmín. nígbà tí àwọn ọba ń ti ọlọ́run lára kúrò ní ó ní ọmọ àbàjẹ́ Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run kò bàjẹ́ rí débi tí ó yí jẹ́ ìgbésí ayé àrò olóògbé ó máa bàjẹ́ débi tí ó yí jẹ́ Jọmọ́, ẹ̀ẹ́, sáfà bá ti wà ní kálẹ̀ kí wọ́n máa jù lẹ́nu bákàbàkà ṣùgbọ́n ìjókòó ọ̀pọ̀ ìjókòó tàbárọ́kà mẹ́rin Àjìrọ́lé òmúrọ̀ bí fòkè ní Tàbárọ́kà mẹ́rin, àjìrọ́lé òmúrọ̀ bí fòkè ní ààrẹ. Nígbà àbòsùgbò lọ́rọ̀ sáàsù, wọ́n bá tó bá nǹkan mọ̀ sí, wọ́n ni máa pẹ́ tàbárọ́kà mẹ́rin. أجر الأمور بحكمة تبارك من أجر الأمور بحكمة كما شاهل ذو لمن أراد ولا هبما كما شاء ظلماً أراد ولا هضما كما جعل ظلماً أراد ولا هضما كما جعل ظلماً أراد ولا هضما Àwọn ọmọ fọ́nà wọn bá, kí ń darí àlàmọ́ rí Tàbárọ̀kà mẹ́rin, àṣírọ́ ní òun rọ́bí òkì ní. Pẹ̀lú ìdájọ́ pẹ̀lú tàbárọ̀kà mẹ́rin, àṣírọ́ ní òun rọ́bí òkì ní. Pẹ̀lú ọgbọ́n tí èèyàn gbé nǹkan kàbí tó fẹ́ gbé títí ọ̀tẹ́ tí ó bí padà. Àwọn afọ́ nígbò wá ṣe nǹkan ìtàn. Olóye wá wò pé Ọlọ́run ṣe tó wù ní o, kò gbèrò àbòsí, kò sì tẹ̀ fọ́n tí ń bẹ́lẹ̀. <laughs> ọlọ́jọ́ dákọ̀ tí ò fi ń sọ̀rọ̀ báyìí sọ́nà nù brozak àwọ̀ òní ẹgbà kí wọ́n Awo yàwó méjì àwọ̀ òní ẹgbà ní àwákà bẹ iṣẹ́ ń fi kí nù dàbó ti dà ló kọ wa wọ́n tó lẹ́lẹ́ lẹ́lẹ́ ẹni lẹ́yìn tí ń gbé lọ́yìn fún àní tàbá ti bẹ̀rẹ̀ ọkùnrin ó yẹ ká lè rókọ fún ìlú àwọn sọ́gbùn ní àkúlẹ̀ àbíbarun gan ààrẹ fún umaru wàán amuru méjì amaru mẹ́ta amiru mẹ́rin muhammaru márùn ó pé àánukúnmọ́lá Tàbárọ́kà mẹ́rin أجر الأمور بحكمه تبارك من أجر الأمور بحكمه كما شاء لا لمن أراد ولا هضما كما شاء لا لمن أراد ولا هضما كما شاء لا ظلم أراد ولا ọjà ilé ńlá kan ń bá dẹ̀ ẹ ń bá lóhun ọlọ́run ti pè lé hmm. ẹ ń bá lóhun rí lóhun kó lè jẹ́ nǹkan ni hmm. ìyàwó tí àfáwà àgbọ̀nfẹ́ hmm. obìnrin ìyàwó kejì náà dé ló bá bí ọkùnrin ṣáájú ìyáwó àgbà bí ìyá ṣe gbénu ó lè mẹ́mú ní nǹkan ni àbá ń tọ́jú rẹ̀ kọ̀ọ̀pọ̀ rẹ̀ yàrá bàbá ọkùnrin hmm. lẹ́ni ẹn tí yà ń tọ́jú sí yà lé lọ lé kéyìí tí bá ń sọ kéwú ẹni kọ̀ tẹ́mà kéwú mọ́láyé hmm. ẹn tó wá jẹ́ ìjìyà bí ẹn Tàbárọ́kà mẹ́rin, ajíralé òmò rọ́bí òkèlè. Tàbárọ́kà mẹ́rin, ajíralé òmò rọ́bí ìkèlè. Kàmẹ́ta àlá lórí mẹ́ni àrọ́ ọ̀dàwàlá, azìmẹ́, kàmẹ́ta àlá. lórí mẹ́rin Ọ̀rọ̀ ọlọ́run tí ò sí nǹkan mí ilẹ̀ yí ẹ̀mà náà mọ́ dàtí lè wa pọ̀ ọ̀hún. Ayé wa yí àwọ̀. wa. A sì ń bẹ lọ́run. Kọ́ máa bá wà ọkọ̀ ọ̀hún. Bàbá àrọ́kà mẹ́rin, aṣírọ́ léwò mú rọ́bì kèmàtí. Kàmá ṣàlá lúlì mẹ́ni àrọ́ dáwàlá àbìmọ̀. Kàmá ṣàlá lúlì mẹ́ni àrọ́ dáwàlá àbìmọ̀. Àwọn ayọ̀ kan bẹ tí ọ̀pọ̀lọpọ̀ máa ń yọ̀, tó jẹ́ pé tó bá lọ yọ̀ sọ́tọ̀ ẹ̀yìn ara nǹkan yóò bẹ̀tẹ́ pé tí ó lè rọ́mẹ̀ àwọn sọ lọ́dọ̀ tó lò wù sí tó lọ sọ lápò nígbà obìnrin kan ìyàwó jáde lónìí lẹ́yìn tí ìfẹ́ náà tó kókò wù bí láàárọ̀ wọ́n mọ́mà lọ́sàn Tàbárọ̀kà mẹ́rin ajíwọ́ ilé òun rọ́bì òkè nìyí. Tàbárọ̀kà mẹ́rin أجر الأمور بحكمته كما سهل ظلما أراد ولا عظما كما سهل ظلما أراد ولا عظما Ìbànújẹ́ mọ́bìn mi, ó ti bọ́ọ̀lù parẹ̀ lẹ́ nígbà fẹ́ lọ ilé ọdún, ó sì gbé ẹkùn ní ọba kíkà. Àjọ́ ìjọba lórí tó

mọ̀ tánù rẹ̀ èyí pàǹkà pọ̀ mọ́ ń gọ́rọ̀ àti gbàgbà rẹ̀ ọkùnrin mojú ọjẹ́ wà láì rẹ̀ tó lórí wọn ṣùgbọ́n ìgbé fọ́rọ̀ báyìí mọ̀ fẹ́ràn tọ́lọ̀ tó tẹ́mi yóò tó tẹ́mi yóò tó tẹ́mi ẹ bá ti ka ìbáru ọkùnrin sí sáàdì ló kọfọ́ tọ́jọ́ ọba bẹ́ẹ̀ ajírọlé òmò rábì òkèlè bàbá ọ̀kà mẹ́rin أجر الأمور بالحكمة كما كان ظلم الجراد ولا عزما كما كان ظلم Ẹgbẹ́ ni àtàṣẹ́ ọ̀pọ̀lú tó lè mú àti ni ó. pàán ẹlẹ́gbẹ̀ẹ́ ọbẹ̀ fi fọ́n ga pẹ̀lú lọ́dọ̀ ọlọ́m tí ó gbé ájọ́lù òmúrọ̀ bí fúnkúnmí yìí wá bí ṣekímàtí ọlọ́run inú ilé òsátọ̀ bọ̀zá yọ máa tutù ní ìyá àgbà tó jẹ́ yàrí mọ́jì orí fóòrù ìyá kákọ́sí kí ni owó atún ní ìdìbẹ̀ táa owó atún ní àkánàbà wọ́lá máa fọwọ́ sí ìkankún orí tọ́ka àwọn ọmọ tó rẹ̀ torí wọ́n wá sanálẹ̀ sí ha tó mo ti tún rélé yíó gbé ti gbélé ìwá ọlọ́run àápùpẹ́kọ̀ ayọ̀ jọ́nà mọ́jẹ́ jókòó náà bá ilé ẹkún lẹ́yìn ìjókòó náà mọ́sùn tí ó jókòó ìjókòó fún ọ̀kánú àwọn àfà gẹ́gẹ́ bí ayé ti ń pè ó ní ohun ní sọmọ kí òun kan tọ́bẹ̀ ìbímọ ohun ní sọmọ ìlókọ̀ ohun ṣùgbọ́n tọ́tọ̀ ń bá ti lọ rí sọmọ kan lókọ̀ ohun ohun ní sọmọ mẹ́lókọ̀ mọ́ ohun tó sì báyìí ní yàláyé ọkéèké ní ọ̀pọ̀ olùkùn ìdíyà ọmọ tó mọ̀ báyà rẹ̀ ìdí ìtúnà ẹ̀ lè kàtàkàtà sì sọ ana inda zọ́nyà abúdé rí ọlọ́run sì fi balò ààrí mẹ́lónì ó fi ìyàyé lọ ó tó fà àwọn ẹbí mi sínú ẹ̀kún kí ni aburú nù kí èèyàn sọ ọmọ rẹ̀ ló kọ ara rẹ̀ gbogbo nǹkan tí ìmọ̀ tó àwà alẹ̀ ń bẹ̀ àwọn fi dira wọn pẹ̀lá ìmọ̀ kan wọ́n sì ń pèrà wọn ló mímọ̀ bákan náà orúkọ wulẹ̀ nìkan kan jẹ́nu wá bí tí ó jẹ́ pẹ́ nìkan ní ń bá ajú okọ̀ sáwà ní akọ́kọ́ dájú sani Muhammad lukọ̀ ló sì dájú ìwọ̀lọ́kọ́ jẹ́bẹ̀ oníṣà ìlú lukọ̀ ló sì ìwọ̀lọ́kọ́ jẹ́bẹ̀ oníṣà ìlú lukọ̀ sí ìwọ̀lọ́kọ́ jẹ́bẹ̀ ó ní àbúrẹ́mì lọ́kọ̀ sọ́rọ̀kọ́ jẹ́rẹ̀ bàdẹ́gà tí odò sásọ̀bùrùzákì lọ pẹ̀lú ọmọ ìṣù má ṣe ní orí òfin àti jẹ́ gbogbo tí bẹ nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ní ọmọ náà má ṣe wọ́n ní orí òfin àti jẹ́ méjì ò sáṣọ orí ti kò kọ́ lu ẹni bọ̀dì ẹni tó ẹni tó rù ẹ afẹ́ kí òṣọmọ ilá náà ni wọ́n lẹ́yìn ẹ̀ka ìdúró ẹ̀sẹ̀kọ̀lẹ́rì ọlọ́mọ sí bẹ̀ fún wa olóòtú bẹ́ẹ̀ fún wọn àwa ń dunú àyọ̀ torí pé ìbáadà ni pò sóore fún wa méjì wọ́n sọ wípé bí ẹ̀ṣẹ̀ tí náà lọ́bì sílẹ̀ ọlọ́njọ́ kò sí kẹjúmọ́nà sí kì wá jù tí ó fi pa ààrẹ ẹ̀jẹ̀ fọ́lá ìsàwà lọ sọ́bùrù sáàkì ẹ̀rù yẹ sóore ọlọ́wọ́njọ́ àti rí bàbá ìlọ́gbà ìdí èèyàn bí pọmọ lọ́mà tí wò bí ní pé ẹwò ẹjẹ́ tó máa bẹ lọ́n gbára bàbá rí ní àwọn òní sọmọ ìbẹ́ bí i ní lẹ́yìn ìwádìí ìkọ̀ká àfáàgbà àfẹ́ẹ̀sìn tí ó hà kúrò àǹtà tó wà yá mẹ́wẹ́wà tí ó oyin ọba nìpe mẹ́sẹ̀ ní ẹni tí wọ́n ma pè káàkiri Amẹ́ríkà pè káàkiri Australia kọ́ wa ma fọrí ilé ọtí ọlọ́njọ́ wọ́n jẹ́ tí ó jẹ́ pé èsù wọ́n ma bọ́ rẹ̀ sí gbogbo náà tí wọ́n ma náwó tí wọ́n pátá obìnrin ọlọ́njọ́ ẹni ìjọ́nù rẹ̀ ni ọba ní tí wọ́n mẹ́ Ó kọ ọmọ wa, orí Suleiman ọwọ́ tún níbi àjẹ́jẹ́ ah, o àkàndúwẹ́lú ọlọ́nà Musa Prozak ọlọ́run sùn àlọ́pọ̀ ṣùgbé mi mú ní wọ́n ni ìbò ó kọ́ rí ọkàn ẹ̀sà kì í sọ ìjọba wọ́n ọ̀gá ọmọ tí mo fẹ́ sọ mọ́ wọ́n gbọ́dọ̀ ọlọ́run wípé Abu Nabila akọ̀bí rẹ̀ lọ́kún ẹ̀ Suleiman lásọ́ tó ti ákùrà ní ìtàwó inú lùkọ́ yìí ọmọ alùwàkílù àgbà fòrán làdí Suleiman lásọ́ ah, ọlọ́run mẹ́jẹ̀ kó kúnnà wọn ah, bákan náà tẹ̀ bá jàfẹ́ ń gbòó lọ́wọ́ rẹ̀ ọ̀nà fẹ́ náwó ọ̀nà fẹ́ náwó ọmọ mi èèbó ah. tí ma kiri nìyàn ni wà kọ́ kàlọ́ mi ṣẹ́rì lọ́yọ́ ojúkójú àwọ̀ bọ́bá wọ̀ yọ́ ọ̀nà mo wá ń lé mà ìmọ̀jọ́ iwájú tí ò ṣe mọ̀ gbogbo ẹnu sọ́tán lára gbogbo ọ̀kọ̀kan náà náà ọlọ́run jẹ́ nínú ẹ̀mọ̀ lárí lè mọ̀ àmín àmín àmín àwọn sọ̀rọ̀ ilé kọwà àwọn òkú ọlọ́run àdúpẹ́ o torí pé àwọn òkú sí ọmọ wa àti òkú ẹ̀ sí àwà àbúrúkú tí ń fẹ́ rosat ní ìfẹ́ dára wọn láàbù tí wọ́n bá yàn sí tọ́kẹ́ òfẹ́ ìfẹ́kàmì ẹ̀yà pàtàkì ọ̀rọ̀ òkú sí Ebi àbúrú ẹ̀má jẹ́ fún mi, ebi ọkọ̀ wọn náà, ẹ̀ẹ́ ní bá yìí rí lórí. Ìsáàsọ̀ Brọ̀záàkì, òun dé rò kú sí, àtàkọ́ ọba ń jóló ọkọ̀ ọmọ yìí. Àwọn tàbí sọ̀rọ̀ mẹ́rin, àbùsẹ̀ gẹ́gẹ́ ni, tí ń bá ní àbì kọ̀ ọ̀pọ̀ mẹ́dàun. Ah, <laughs> Ayákùnlá. Ustaz Gani wọ́n lè fúrí, Ustaz lè fúrí. Eh, Ustaz Gonzaki. Ayákùnlá. Ẹti bí àfá, ẹti bí àfá àti ẹ́tẹ̀lé. Ẹni tó bá bí àfá àti. Àmín. Ọlọ́run jọ yọ́ ọ̀tà. Àmín. Ó wá tún ní àbìsọ, Suleiman, Adéjọ́tò. Ah ìyà tó bí i àmìlọ́sọ̀ mi ní dọ̀tún kò sí kọ́lọ̀mọ́lọ́ sálámà sí wọn ní jẹta kọ́lọ̀mbà gbàgbọ́ wọn ṣe jẹta mẹ́rin mo sàrí wọn lábìbí ẹni ọmọ ẹkùn mi ní àdíjọ tó wọ́n kí ọmọ ìní àyìnlá ó kí mi náà ní àyìnlá ọlọ́run jùmọ̀ ọlọ́run dákùnmọ̀ inú wa ń dùn a sì ń fi hàn tí wọ́n bá dẹ́dà ó sì lẹ́mbà ìdúpẹ́ ó lè kún ó lè kún sí èése àdéhùn màtúnyẹ̀ ó lè kún láàzìdànnákùn láàzìdànnákùn lọ́kùn tàùkí ìbádà tàùkí ọlọ́run ìṣẹ́ o ó tó wá ń jẹ́ ọlá ní ìrẹ́nà ìgbẹ́jùlá lọ ìtàrẹ́nà كفرتم لجملة قد نرضي بارك الله فيك ṣé wọ́n tó ń sàdàbí ìdá òdí ni Dáríwà ní ìgbẹ̀rẹ̀ ọmọ yìí ó sì bí ẹ̀. Ọ̀rọ̀ ìfọ́sẹ́ fún ìgbẹ̀gbẹ̀. Àdọ́bẹ̀ sọ kó rí ó. Kí ló mú? ومن لا يشعر ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافينا

الله أكبر جزاكم الله خير ما وري kọlọ́njọ́ kọlọ́njọ́ àmín ìzáàkùn àmín Thank you. Hayala, àrẹ́lẹ́gẹ̀ẹ́gbẹ́ ọkọ̀ ọmọ wa. Suleiman. Bárakàlá rígbò. Gọ́jọ́. Àmì. Mo ti wá ní mẹ́rin báun. Suleiman lọ́dọ̀ Abúnàbílà. Suleiman lọ́dọ̀ Alwakil. Suleiman lọ́dọ̀ Ajipọ́fì. Sulaiman lọ́dọ̀ sọ́dọ̀ Barzak ọlọ́n jọ mẹ́jẹ̀bọ̀ tó ṣúkùn kankan wá o. Àwọn bàbá wọ́n tọ́bí òun lẹ́fẹ̀ẹ́ lọ́lẹ́rẹ̀ ní àti ẹ. Rárá lọ́rí àlẹ́rẹ́ Ọ̀rẹ́ àlẹ́rẹ́ ti ẹbá ní ṣàdúwà fọ́mọ wa, ìsinlẹ̀. Gbogbo jẹ́mọ́ ni ẹ̀ǹsà mi o. Torí tí wọ́n bá nínú èmi àti ìta lóríkà bá kẹ́yìn ẹ̀yìn lẹ́rí kẹ́yìn o ọyọ́ ọyọ́ ìṣàdọ́ àfọ́ wọn ọlọ́rọ̀ mẹ́rọ ni Àmín.